الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ọlọ́run bá kí ló gba sọ́lá ti wá kọ́lọ́ ti wá ṣe kò jẹ́ dáadáa ọlọ́run bá sọ fún wa wípé ayélujára máa ṣàkóso ìbéèrè kò mọ̀lẹ́ mọ́wó wọn náà kó tó fi ìhòòhò jù ní sẹ́yàdá ọlọ́run ní gbogbo bí kíbi tí ẹ bá wà kò mọ̀lẹ́ mọ́wó ikú akarímọ́bẹ̀ kódà kẹwàá nínú àwọn ilé tí wọ́n dáàbò bò dáadáa gẹ́gẹ́ bíi kéèyàn wà ní White House kéèyàn wà ní Aso Rock àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ilé ilé ńláńlá tí a mọ̀ pé wọ́n. níbòmíì ọlọ́wọ́n ọba àlejò ọlá sọ fún wa wípé ìlànìmọ́wùtà lẹ́dí ìtàfẹ́rù nàmínú wípé iná hó múlá kéèkó ikú tẹ̀ ń sá fún un á pàdé yín thumma turaduna ila alimil ghaib tí kú bá ti wá pàdé yín tó gbẹ̀mí wọn á dá yín padà lọ sọ́dọ̀ ọlọ́run ọba tó nímọ̀ nípa kọ̀kọ̀ ọlọ́run tún sọ fún wa ń bò ní pé wa ma tadri nafsun ma la taksibu gada ẹ̀mí kan ọmọ tá máa ṣe lọ́la wa ma tadri nafsun bi ayyi ardin tamut ẹ̀mí kan ò sì mọ ibo ló máa kú sí ní àná bóyá bíi aago mẹ́wàá lèèyàn kan pè mí ní mọ́ṣáláṣí mi nínú ọmọ ìyá wa dáadáa ni wọ́n ṣẹ̀kọ́ wá sí àgòdò nílé àwọn afáàtà títí ń bẹ̀yẹn náà ni èjìgbò ni wọ́n gbé tẹ́lẹ̀ èjìgbò náà lọ ti ṣe kékeré so irú ẹni bàbá wọn tó jáde láyé kò sí tó ṣe wọn kódà ń lọ bí iṣẹ́ ni ni títọ́ bá wọn sí sáìdì gọ́dùn kéèyàn máa lọ bí iṣẹ́ kó gbàgọ́dọ̀ kọjá nítòsí bọ́ sọ títọ́ sì dé wọ́n sì ṣubú kò sí ní tó ṣe wọ́n kódà àwọn ará àdúgbò wọn padà wò pé àwọn sì juwọ́ sí bàbá níbi aago méje táwọn ń dráìfù kọjá bàbá ló bọ́ tánú lé wọ́n ti géètì wọ́n lọ títàn káwọn mọ́ bọ́stọ̀ ló fi jẹ́ pé gbogbo wa kún في الدنيا كأنك غريب أو عابر سبيل ما máa gbélé ayé gẹ́gẹ́ bí arìnrìnàjò àbí ẹni tó ń gbàdì kan kọjá tó jẹ́ wípé títọ́ lè dé bá nígbà tó rò lọ́fi ní ìdá báṣtà ti fọ ẹ láǹfààní pé kò jí sáyé sílé ayé láàárọ̀ fàlà tẹ̀lẹ́tẹ̀lẹ́ rìmọ̀tà má retí ìrọ̀lẹ́ ìrọ̀lẹ́ òṣù ọ̀fun ẹ̀ wà ídà àmsáìta tí ọlọ́run bá fún ẹ láǹfààní àti di ìrọ̀lẹ́ fàlà tẹ̀m̀tẹ́zẹ̀rì sọ̀bà má retí àárọ̀ ọjọ́ kejì wà hóbùmí sí lè mọ́rọ̀ dìgà ṣàǹfààní látara àsìkò tó bá ní àlàáfíà yẹn torí àsìkò tó ní àlàáfíà wàmín hayatika lè mọ òtìkà ṣàǹfààní látara ìṣẹ̀mí o ṣe mí sókè tó mí sílẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí fún àsìkò tó ò ní lè mí mọ́ àsìkò tí wàá gbápá tápá ò ní ṣe gbé tí wàá gbẹ́sẹ̀ tẹ́sẹ̀ ò ní ṣe gbé bọ́mọ ẹ̀dá ènìyàn ti ṣe rí nìyẹn lẹ́yìn ọba ti dákẹ́ báyìí ẹ̀ wá máa gbà ah, ṣé ń tajọ́ sọ̀rọ̀ sí náà ni ṣé ń tajọ́ pàdé lánàá ni ṣé ń tajọ́ jẹ tajọ́ mu yẹn náà ni tásìkò ẹ̀ bá ti tó la yastaqdimuna sa'atan wala yasta'khirun èèyàn kò lè fi àsìkò yẹn síwájú èèyàn kò sì lè lọ lára kéèyàn kan wò wípé ẹ ẹ bá jẹ kó tí ì kú sí baba ńlá irọ́ ẹ jẹ́ ká pa ń sèse kó máa lọ baba ńlá irọ́ ọlọ́run ló lẹ́mí òun ló fi síbẹ̀ nígbà tẹ́dà kò mọ̀ tọ́lọ́ bá sì fẹ́ mú ẹ̀mí kò sẹ́ni tó lè dì í lọ́wọ́ lànàbí sallallahu alaihi wasallam ṣe sọ fún wa wípé law ijtama'at al-ummatu ala an yanfa'uka bi shay'in lam yanfa'uka illa bi shay'in qad katabahu Allahu lak tí gbogbo ẹ̀dá bá kó tí wọ́n parapọ̀ tó wò pé àwọn fẹ́ fi nǹkan kan ṣe é láǹfààní ànábì sallallahu alaihi wasallam ni wọ́n lè fi nǹkan kan ṣe é láǹfààní illa ma katabahu Allahu lak àyàfi àǹfààní tọ́nà bá ti kọ́ mọ́ ẹnìkan wàlá in ijtama'u tí gbogbo wọn bá wá kójọ tí wọ́n parapọ̀ ala an yadurruka tí wọ́n wò pé àwọn fẹ́ ṣe é ní ṣùtà pẹ̀lú nǹkan kan. لم يضروك إلا بشيء قد كتبه الله عليك، alayk wọn ò lè ṣe ẹ́ ní ṣùtá pẹ̀lú nǹkan kan o àyàfi ṣùtá tọ́nà wọn bàbá ti kọ́ mọ́ ẹ rúfin àti àkàlàm gègé tá a fi kọ̀ nǹkan yìí o ti ṣe kí ni tákàdá àwọn pẹ́ẹ̀n báírò àbí pẹ́ńsù tá a fi kọ́ o ti gbẹ a ti gbé sókè wàjà fàṣẹ sọ̀kọ̀ ìwé tá a sì kọ́ sì ti gbẹ. clean eye ọwọ́ ọlọ́run nìkan ló wà pẹ̀lú àwọn asbab nínú sábàbí tọ́nà fi kádàrà padà àdúrà ìbáṣe àdúrà wala yaruddul qadaa illa du'a wa sadaqa nǹkan kò kì í yí kádàrá padà o àyàfi àdúà àti sàárà ṣíṣe àlìbẹ́rù ilal aqari nínú tó máa ń yí kádàrá padà òun ni máa ṣe dáadáa sẹ́bí ànábì sallallahu alaihi wasallam ó ní man sarrahu an yutila fi umrihi falyuhsinu ila aqaribihi aw kama qala ànábì sallallahu alaihi wasallam ó ní ẹnikẹ́ni tó bá fẹ́ kí ẹ̀mí òun gùn kó máa gbìyànjú láti ṣe dáadáa sí àwọn ẹbí eléyìí ló jẹ́ ànábi sọ̀rọ̀ màlúù ọ̀sọ́lá ń sọ̀rọ̀ àdúrà àmàyíká dára padà sọ́dákọ̀ ṣíṣe àmàyíká dára padà ìmọ̀ sọ ẹbí pé ó ní faliyẹ́sì rọ́ṣìmà mọ̀nsárọ̀hù ayọ̀pẹ̀ ìlàfẹ́ ọmọrí faliyẹ́sì lè rọ́ṣìmà ó lẹ́ni tó bá fẹ́ kí ẹ̀mí òun gùn kó gbìyànjú kó máa tún ẹbí ṣe faliyẹ́sì rọ́ṣìmà kó máa sọ ẹbí pọ̀ nígbà tí ọba ti ń ṣe lé abàjẹ́ sábàbí dáadáa kọ́lọ́ ọba kó jọ kó fi wá ṣe kò yẹ dáadáa kọ́lọ́ kó yọrù sí ẹnì kọ̀ọ̀kan wa kó fi wá ṣe kò yẹ dáadáa kó jẹ́ kẹ́mi wá bò lórí ìmọ̀tẹ̀ láṣẹ bàbá náà tí ọlọ́ba wa pè sọ́dọ̀ kọ́lọ́ ọba kó jọ kó bá wa foríjì wọn kọ́lọ́ bá wa kẹ́ wọn kọ́lọ́ bá wa bẹ̀ wọn ìyanu sàárè kọ́lọ́ máa fi jẹ wọn ìkẹ́dùn sàárè ní kọ́lọ́ kọjọ kó bá wa ṣe fún wọn gbogbo àwọn òkú mùsùlùmí tó ti wá jáde láyé ọlọ́run bàbá wa kẹ́ wọn bá wa bẹ̀ wọ́n gbogbo àwọn òbí wa tó wá ṣiṣẹ́ kù lórílẹ̀ ayé ọlọ́run bàbá wa bù wọ́n lẹ́nu lórí àlàáfíà àti ìmọ̀ àtẹ̀láṣẹ wọn lọ́wọ́ bá ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين